Bùnmi Jẹ́yọ àlùfáà Bùnmi Jẹ́yọ tí mo jẹ́ akọ̀wé àgbà fún ọgbẹ́ PDP ní ilẹ̀ south Ìdájọ́ ọjọ́ ìní báwo ló ṣe rí lọ́kàn yín? Ó dùn mọ́ wa nú torí pé ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ènìyàn ni pé kí Débọ́lá tó máa ṣe gómìnà lọ torí pé tẹ́ bá rí i pé láàrin hundred days tó ṣe tó ṣe kúkúrú méje yàyà mẹ́fà a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ọlọ́run kò tù wá ọlọ́run kò tù wá jẹ́ ó jẹ́ kí ìmọ̀ ọlọ́run àti tèmíyàn kó ṣẹ lórí adébọ́lá dé. ìwádìí ìmọ̀ràn yín fún gómìnà báyìí. kó máa ṣiṣẹ́ lọ ni kó máa ṣiṣẹ́ lọ òun tó yẹ pé òun ó jó dẹ́ndẹ́ ijó òun lòun dẹ̀ máa tún ṣe dẹ́ndẹ́ iṣẹ́ dẹ́ndẹ́ iṣẹ́ ni ẹ máa rí báyìí nítorí pé ó máa jẹ́ kí àwọn èèyàn mi pé ọlọ́run ló tún lẹ́yìn. orúkọ yín. orúkọ mi ni mala amọláwálé rasheed agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. báwo ni inú yín ṣe dùn sí lórí ìdájọ́ yìí. inú wa dùn lọ́pọ̀lọpọ̀ inú àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun náà dùn inú àwọn tálíkà dùn torí gómìnà aráàlú gómìnà ọ̀rẹ́ aráàlú ilé ẹjọ́ wọn dáhùn láàrin nínú gbogbo àdùn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ àwọn adájọ́ náà tí wọ́n ò gba àbọ̀dé tí wọ́n sòótọ́ ìdájọ́ kò ṣẹlẹ̀ rí lélẹ́yìí ní báyìí tí gómìnà ti rẹ́sẹ̀ walẹ̀ kí ni káwọn aráàlú máa retí lọ́wọ́ ìjọba yìí. káwọn aráàlú máa retí ìjọba tuntun dáa ju tá a ti ṣe tẹ́lẹ̀ lọ nígbà tí gómìnà ṣe ọgọ́rùn-ún ọjọ́ ó ṣe ribiribi méje yàyà mẹ́fà ó ṣe ń tì gbogbo àwọn oníwèé ìròyìn gan ló ń pariwo pé ìjọba ilé ìmọ̀ wà tó yàtọ̀ àwọn aráàlú náà tún pariwo ṣùgbọ́n wọ́n á tún wá rí tó tún jù bẹ́ẹ̀ lọ gudugudu méje yóò wá di gudugudu mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá. orúkọ mi ni ọmọ ọba ọdẹ yẹn ìdájọ́ ọjọ́ ìní báwo ló ṣe rí ní ara yín. Ah, ẹrù mọ pé mo ń rẹ́rìn tayọ̀tayọ̀ inú wa dùn sí i mo ra dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tí òní bá lù yẹ ẹ̀fà tó bá rí mẹkáníìkì àforíkì ní twenty eighteen nígbà tí mo dájọ́ báyìí fẹ́ ṣẹlẹ̀ a rò pé a fọkànbalẹ̀ pé dájọ́ òdodo a wáyé wọ́n pàdé dájọ́ yẹn wá iná pé mi nọ́mbà rẹ̀ fẹ́lẹ̀ bí. tó o lè yẹ ká yà wá já díẹ̀ náà ìgbésẹ̀ kò tún ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí a gbọ́ èsì ìdájọ́ nínú wa dùjà kúkú fọ́lọ̀ padà fọ́lọ̀ gbogbo ọmọ sílẹ̀ fún àtìlẹ́yìn. kí wàá nìmọ̀ràn yín fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC báyìí. ìmọ̀ràn mi sí wọn ni wípé kí wọ́n máa bọ̀ kọ́ wá darapọ̀ mọ́ wa ká jọ ṣe ọ̀ṣun kó dáa ẹnì padà wálé ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ilẹ̀kùn òṣèlú wa ó sì bá yáwó ó gbà yín bó ti kú kẹ́kọ̀ọ́ tó gbà yín ẹ wá gbọ́ ìyàwó tọ́ọ̀pù tí wọ́n ti wá sọ̀dọ̀ ẹ̀yìn náà ẹ̀ dára wa inú wa dùn sí ayọ̀ wa kún ọ́nítàrí